gbogbo ẹ ní sùúrù gbogbo nǹkan tẹ̀yìn àtàbúrò yín ti ń sọ látàárọ̀ ni mo ti ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń pariwo amarale hundred million wedding gown one fifty million la fẹ́ rà o tẹ̀yìn sọ fábúrò yín pé sùtà náà ni àbúrò yín máa wọ̀ kí ló dé. Hmm. àtàbàtúbú ẹni sùúrù nǹkan tó wù àbúrò yín làbúrò yín sọ ṣùgbọ́n kí ṣe gbogbo nǹkan tó bá wùyàn ló mọ̀ ń wọ ẹlẹ́dẹ̀ẹ́ èèyàn àbára lé hmm. gbogbo nǹkan tó bá wùyàn kan ní mọ̀ ń wọ ẹlẹ́dẹ̀ẹ́ lè wùyàn kéèyàn wọ wedding gown fifty million naira ah. ṣùgbọ́n kó lè jẹ́ wípé owó tó wà ní inú àkáǹtì èèyàn kò lè ra ká lẹ́yìn kó ra ká ṣàmọ́ dúpẹ́ ìwọ̀nba nǹkan téèyàn bá sì nílẹ̀ yóò rọra ṣe. àbí ẹ sọ fún mi. ṣó ti yẹ yín olórí téèyàn bá ní pé nǹkan tí ẹ ṣe lèmi náà máa ṣe ìyẹn máa tẹ́ sí ni ṣé lákàntì ẹlòmíì tó bá ṣe wedding hundred billion naira kò tí ì mọ̀ pòmù náà kankan bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ tẹ́lómi ìbá ṣe wedding one million naira kódà á tún gbowó gbọ́múlé lantern. Ah, ah. ẹ ẹ wo ẹjọ ẹ ti ẹ wo ẹjọ ẹ jáde ah, ẹgbọ́n mi sọ fún ọkọ jáde máa tún gèlè lórí wọn o máa tún gèlè lórí wọn o. àwọn tó ti máa ń wá bí tẹ́lẹ̀ ló máa rò pé àwọn eléyìí máa bú ẹ jù ọlọ́run mú ẹ ebó tí lẹ́ni tó lè jọ lẹ́ni sẹ́nu ẹnu wárọ̀ ẹ ẹ bàbá mi. ẹgbẹ́ mi sọ jáde o ẹ bá mi lọ́dà jáde o ẹ̀jẹ̀ mọ̀ mi ẹ̀gbọ́n mi ẹ̀mọ̀ mi ẹ̀mọ̀ pọ́nrẹ́ mi mi ò dá o ẹ sọ fáwọn màdàmú oníbù kó jáde o. bàtàwà ṣubú ẹ̀rẹ́ nu àbúrò yín ẹ mọ bí ìgbà ẹyin tí ò jiná tó bá dẹ́lẹ̀ tí wàá ṣe yẹnkẹ yẹnkẹ ìtìsí ìjẹjì ní ìkàjáde o tí mo dẹ̀mí níbi ẹ̀ẹ́lẹ́bọ̀ èmi ẹ ṣe bóyá aṣọ kúrò alẹ́ máa pè é ẹ ẹ máa tẹ́ sí láàárọ̀ yìí tó mo sọ fún yín. ẹ̀yà ẹni sẹ́yìn kan tó ṣẹlẹ̀ nílé wa ṣẹlẹ̀ àwọn nílé wa ti fẹ́ bilẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ ń gba sálárì tí ó pọ̀ hundred thousand employee ni wẹ́ẹ̀dì one billion naira ṣọ́ fi ṣe yín ni. ẹ wàá jẹ gbèsè eléyìí ọdún mẹ́ta lẹ́yìn wẹ́ẹ̀dì ẹ̀ mọ̀ọ́rọ́ gbèsè san mo gbọ́ nígbà tẹ́yìn sọ wípé àwọn ẹbí ọkọ yín àwọn ẹbí ọkọ yín fẹ́ fún five million naira olórí ògùdà sunkún nìkíni ògùdà sunkún wájú àwọn oníyẹyẹ nìkíni àwọn ẹbí ọkọ yín fẹ́ fún five million naira owó wedding ẹnìkan ẹnìkan ẹnìkan fọ́jú ẹ̀ lórí sálárì sí òpó hundred thousand ó fẹ́ fún yín ní odidi five million naira fún wẹ́dí ẹ̀ ní kan tọ́jú ẹ̀. kò tiẹ̀ ṣe ń tó lè bẹ́ẹ̀ tó àárọ̀ tó fẹ́ dáná ní bọ́ọ̀nà ẹlẹ́sẹ̀ méjì rẹ̀ ẹgbẹ́ tó sọ pé òun fẹ́ gbọ́n òun yan gan òun fẹ́ gbọ́n òun yan gan òun mọ̀ pé ìwà ńlẹ̀ yìí sì na òun gbọ́ lẹ́nu túnjọ́ rẹ̀ mi pé mi ń dájọ́ kan torí ìtàn tí bá tẹ̀ wá ń dájọ́ torí wẹ́dí àbúrò mi ṣé kó wá rán kó dá mi padà sábúlé lọ́rùn kó wá ni irọ́ ló pa ìmọ̀ kí mọ̀ kò mà gbọ́dọ̀ jọ lémi lórí pépé kété kò lè dúró sùtánà ni kò lè jọ sùtánà ni oníkọjáyè làbúrò yín ẹ sọ fún sùtánà ni ẹ wá tí súra ru yín náà báyìí ẹ òrùka la rí ẹ wá tí súra rí báyìí mo ti wọ́n fi bá wọ́n fi bọ́lí bàjẹ́ kẹrù ni ẹ ṣe wá sí torí ẹni tó bá mọ tó bá mọ tó bá mọ yìí. ẹ ṣe mi ṣe ẹ ṣe ọ̀rọ̀ tó ti kátà ọ̀rọ̀ ti kátà mọ́ mi lẹ́nu ọ̀rọ̀ ti kátà ẹ̀gbọ́n mi. ẹ ṣe sẹ́ni lọ́jọ́ wẹ́dí ọ̀hún gan ẹ̀fun ẹ̀ máa padà kò sójú. tọ́tán ẹgbẹ́ ìpàdé kò sí mẹ́kọ̀ boycott ẹ̀fun ẹ̀ máa boycott ṣèbọn ní sùtà náà lẹ́ máa wọ̀ ni ṣèbí sùtà náà lọ sọ pé ẹ máa wọ̀ ni máa lọ sanglican àtàbọ̀túbú ṣèbí máa wọ́n kaba anglican o aláwọ̀dé lẹ aláwọ̀dé lẹ táwọn katikisi mọ mọ ó ní wọn kò bá fún un tàbí táwọn ọgá akọrin tàbí táwọn lẹ́rìí dà tẹ́lẹ̀ mo yàn bú mi èmi ò ní pé kéèyàn má ṣe wedding tó mo bá wà tágbára bá dé kò sí nǹkan tí ò dá ń bẹ̀ ṣe rí wedding ẹ ẹ̀ẹ̀kan lèèyàn máa ń ṣe ilé ayé èèyàn ń ṣe lẹ́ẹ̀mejì. ìdí téèyàn fi gbọ́dọ̀ jẹ gbèsè gangan nìyẹn. ara tó bá wùyàn lèèyàn lè dá hmm. tí owó bá wà. bẹ́ẹ̀ni Àtàbàtúbú mo tún tún sọ tí owó bá wà ṣùgbọ́n tí ò bá sówó ńlẹ̀ èèyàn sì fẹ́ falẹ̀ agbájẹ́ yìí torí kí ni èèyàn sì rọra ṣe wọn bá owó làbúrò jẹ́ gbèsè awádìí pé lẹ́yìn. ṣọ́ọ̀tà ọ̀rọ̀ owó lọ́wọ́ yín ni ṣọ́ọ̀tà ọ̀rọ̀ owó lọ́wọ́ yín ni táwa sílé yín wà tọrọ owó gbẹ́bọ̀ òru orí bọ́ ṣe rí ẹ̀rọ ojú wọn bí paná ojú kan fi kan ríran ẹ̀rọ máa dá sí kan tí ó kàn gbọ́ olúwa gbogbo ọ̀dọ́ bá sọ pé wọ́n nílò ẹni tẹ́sẹ̀ gbogbo ọ̀dọ́ bá sọ pé wọ́n nílò ẹni tẹ́sẹ̀ gbogbo ayáyá lẹ́mìí ọ̀dígbà ẹ̀yà mọ̀ tí wọ́n ti yọ̀kan mọ́ yín lára wọn lójú yín tẹ kíníkan bí kíníkan ẹ̀yin náà dá padà wọn lòun advice gidi mo máa fún yín ṣó ti yẹ yín kò ní dákẹ́ délé ọkọ ẹ̀ oṣù kìíní kébi wàá máa pa yín oṣù kejì kẹ́ wá di pé gbogbo owó iṣẹ́ tẹ bá wá ń ṣe yín àtọkọ yín gbèsè lè máa máa máa fi owó. ẹsẹ̀ ìlẹ̀ bẹ́ẹ̀ bá wa sàn ní tápẹ̀ yín ni sẹ́yìn lè bí fẹ́ pa ni sẹ́yìn lè bí pẹ́ wà wọ́n tẹ́ pa ọmọ bọ́yẹ ń gbà wẹ̀ kí ló kàn yín. ẹnu yóò dẹ̀ dánu gbé ìgbà tó bá yánsì bẹ́ẹ̀ ṣe bọ́ wá máa bá gbọ̀n yín náà ni ẹ tẹ́ mọ̀ ké ibi pẹpẹsẹ kan o pẹpẹsẹ kan o ìgbà kan o àwo kan o ṣòdè ẹjẹ ọlọ́jọ́ aláàánú ìgbà bá ti kú thirteen plan wedding fifty million naira èmi tí fẹ́ fún yín lówó gan Àtàbàtúbú ìgbà ẹ sọ fún mi pábùrò yìí fẹ́ ṣe wedding kí ni mo sọ mo ní màá fi iye kan màá fi ràn yín lọ́wọ́ nọ́mbà ti jẹ́ wípé hundred billion wedding làbúrò yín plan ní ìsìn ẹ dá ọkùn ẹ jẹ́ ń tọ́jú owó mi. ó bẹ́tà. ẹ jẹ́ ń tọ́jú owó mi ebi orí sí kọjá yẹ o ọmọ nǹkan lèmi mọ̀ mọ́ ń fọwọ́ sí mi ìfọwọ́ sí kọjá yẹ owó kan ní kọjá yẹ gan olórí sọ fi ṣe yín ni ah. owó ní kọjá yẹ gan ah. Ah. ó ní títí sọ fún mi ó ní wípé ẹ ti wá sí báǹkì àwọn ẹ ti wáyá fifty million naira torí kíni wedding tó máa wá tó máa lọ honeymoon tó máa wá tó máa lọ. o pàpà gbégbèsè yẹn eh. o pàpà gbégbèsè yẹn ọlọ́yàwó wo ṣé kì í ṣe wo eléèmí lọ́lọ́ fi dúró ṣá. wọ́n wọ́n ti fi dúró kò sí kan tó máa ń sọ̀rọ̀ wọ́n ti fi dúró. Ah, wedding yẹn ò lè ṣe é ṣe torí wàá dá owó yẹn padà sí báǹkì tó ti gbà wàá dá owó yẹn padà ó lọ fi wé ilé tèmi dúró wedding tó yẹ pé ọjọ́ ọjọ́ ọjọ́ kan péré ni. ọjọ́ kan oṣù péré ọjọ́ ògo salary one hundred thousand. ọjọ́ ògo ni ọjọ́ ògo ni. tówó bá wà owó ayọ̀ lèèyàn ná tówó bá sínú ẹ̀kan lèèyàn ń ṣe ẹ jẹ́ ká lọ yáwó. orí ikú ọ̀fẹ́ ṣe iná ló wà ẹ gbogbo ẹ̀yin aráalé pátápátá gbogbo yín gbogbo yín mo mọ̀ pé ẹ̀ ń fi ọkàn bá mi bọ̀ lórí ètò yìí àbúrò mi ti yarí ó ti ní dandan àbí kò ń ṣe Ebi dẹ̀ rẹ sálárì mi go wọ five hundred thousand naira ẹ àṣírí bọ̀ lóòótọ́ kì í ṣe páṣírí òbò àìríbi tọwọ́ bọ̀ àmọ́ ṣé ibi ìwọ̀ntúnwọ̀nsì nílé ayé èmi sì ń sọ wípé à ń sílé à ń pọmọ à ń ṣègbéyàwó à ń ṣe òkú àgbà yìí káwá dowó káwá káwá pa títì làwọn káwá gbogbo ẹ jẹjẹjẹjẹ èmi ò rí sí ń tèmi níwádìí àbúrò mi yìí o fagbára ti bí ìwọ̀n bí ọwọ́ ikú bá ṣe mọ bẹ́ẹ̀ ni ṣe fi ń bọ́jú dádì mi máa ń kọ̀wé wọ́n ní pé bí kinní ọkùnrin bá ṣe mọ bẹ́ẹ̀ ló ṣe máa ń lò fún ìyàwó ẹ̀ bí kinní mi ṣe mọ bẹ́ẹ̀ máa ṣe lò fún kẹ́mi. láyélájẹ bẹ́ẹ̀ máa ṣe lò bí kinní ṣe mọ kọ́ wọ́n ti ń dọ́gbọ́n sí i ti ń dọ́gbọ́n sí gbogbo ìyára lé gbogbo ilé ìtẹ̀tẹ̀ ń sọ yìí ẹ wo ẹ wo ẹ á bẹ́tà yín àti ilé ẹ̀kọ́ yín tó wá ṣe gbé bòrùn ẹ ẹ lẹ́wọ̀ ẹ bá mi wọ́wọ́ o ẹ bá mi wá ẹ ṣáà níwọ rẹ yín ràn ẹ níwọ àbúrò yín ràn ẹ níwọ ọmọ yín ràn táwọn kan bá láwọn òṣègbọn fún ẹ wá ṣègbọn wọn ṣàti rẹǹtì ẹ̀gbọ́n ẹ jọ ẹ help me anyway ẹ ká dókè lọ náà bá padà dé ojúmọ́ ire amúlùdún ṣe ń tẹ̀síwájú àwọn gbẹbùn ọ̀ràn aláìníkan ṣe à ń bọ̀.